الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته إليني أفيكم دي لوري على حديث لك تعليني ọgọ́rin hadith number eighty three nínú ìwé two hundred golden hadith from the messenger of allah ti abdulmalik mujahid tí ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia gbé jáde hadith yìí aṣàlàyé rẹ̀ fún wa láàárọ̀ afẹ́fẹ́ àfikún kékeré kan sí gbàtà ń ṣàlàyé nǹkan àbí àwọn nǹkan tí kì í jẹ́ kí. ọ̀pọ̀lọpọ̀ kírun ìṣáì ní a ò sọ ní tí kìí jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kó kírun ṣubú ìran àṣùbà ní jàmá nílẹ̀ tí wá ń bí nílẹ̀ Yorùbá nu rẹ̀ ó ní iṣẹ́ kìí jẹ́ káwọn irun ṣubú irun àárọ̀ fàjìrì ní pàápàá àtàwọn ìlú mi bẹ́ẹ̀ ẹlòmíì aago mẹ́rin òru mm, ni ó ti jí jáde láti lọ bí iṣẹ́ nítorí súnkẹrẹ gbàkẹrẹ ọkọ̀ kó bá lè tètè débi iṣẹ́ ìgbà tí aago márùn márùn àbọ̀ mẹ́fà ó yóò bá nínú ọkọ̀ irú ẹni bẹ́ẹ̀ kò ní kírun ṣubú nítorí pé ó fẹ́ débi aago mẹ́jọ àbí aago méje bí èyí tó súnmọ́ ni pé yóò pẹ́ dé ẹ̀dùn iṣẹ́ yóò léètì àwọn míì iṣẹ́ tí wọ́n ń ṣe bóyá iṣẹ́ báńkì ni wọ́n fẹ́ tètè débẹ̀ àwọn míì ń bẹ iṣẹ́ wọn tí wọ́n ń ṣe iṣẹ́ shift ni shifting àsìkò tí ó yẹ kó kí ṣubú yìí ó ṣẹ̀ṣẹ̀ night shift tán ni oorun ni ó máa sùn lásìkò yẹn gbogbo àwọn nǹkan wọ̀nyí kì í ṣe àròjàre rárá bó ti wulẹ̀ kó lọ bó ti wulẹ̀ kó mọ̀ nínú ṣẹ̀ríà Islam àwáwí lásán ni wọ́n kò yọ ọ̀yán lẹ̀ wípé a ṣe ẹ̀dẹ̀ fún kó mọ̀ kì í sùn láti ṣubú ní àsìkò rẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú tí ó máa ń fà á táwọn èèyàn kì í kí sọ̀ láti ṣubú òun là ń lágbọ̀ọ́yé ẹ̀sìn àwọn ẹlòmíì máa ń ní àkànṣe àdúà tàbí àdáṣe àdúà wọ́n lè bẹ̀rẹ̀ láago méjìlá òru ọ̀pọ̀lọpọ̀ aago méjìlá òru ni wọ́n máa ń sábà bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n máa ṣọ́ aago ni aago méjìlá òru bá ti dún kángun kángun kángun wọ́n bẹ̀rẹ̀ àdúrà yìí àwọn míì aago kan òru ni wọ́n máa ń bẹ̀rẹ̀ tí wọ́n bá ń ṣàdúrà yìí lọ́dọ̀ tiwọn àwọn nǹkan tí wọ́n fẹ́ ṣe ń bẹ̀ ó máa ń pọ̀ ẹlòmíì lè fẹ́ ṣe láyé five thousand subhanallah wa bihamdi subhanallah alazim ẹgbẹ̀rún márùn-ún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tí wọ́n bá máa parí àdúrà yẹn sí yóò máa jẹ́ nǹkan bíi aago mẹ́rin sí mẹ́rin ààbọ̀ lẹ́ni tí ó sùn láti aago méjìlá òru ìgbà tó bá máa parí àdúrà yẹn báyìí yóò kàn sùn ni ìgbà tí ó bá lọ jí yóò máa jí láago mẹ́jọ sí mẹ́sàn-án eléyìí máa ń sábà ń ṣẹlẹ̀ sí àwọn ọmọlé kéwù àti àwọn tí wọ́n ti jáde ilé kíó tí wọ́n ń ṣe àáfàá wọn láwọn ládùá kan wọ́n lè sọ pé ẹnìkan bẹ àwọn ládùá ẹnìkan gbé ṣòro kan wá táwọn fẹ́ ṣàdúrà ó ti nílò àdúrà táwọn ò ṣe ọ̀pọ̀lọpọ̀ àáfàá la máa ń ṣàkíyèsí pé wọ́n kì í wá kí ṣubú ní mọ́ṣáláṣí wọ́n ti béèrè lọ́wọ́ àáfàá kan rí jẹ́mi gangan kọ́ mo ti ẹ̀ béèrè lọ́wọ́ àáfàá yẹn wípé no èmi kọ́ ẹnìkan ló béèrè lọ́wọ́ rẹ̀ wípé ẹ kí wá ń kí ṣubú yìí níjàmá olóhùn ah, kí n wá kí ló dé ah ó láwọn èmi gan tó ti béèrè láàfà kan bẹ́ẹ̀ rí ó láwọn aládùúgbò àtàwọn ọmọ ń ṣe lóru pé ìgbà táwọn ò bá fi parí àdúrà yẹn oorun ti mọ̀ kàn àwọn ẹni tó wá béèrè láàfà tí ọlọ́run dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kò tiẹ̀ jẹ́ ó ti mọ̀ pé bẹ́ẹ̀ sọ́gbọ́n ni ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ báwọn ṣe ń ṣe lẹ́mi náà máa ń ṣàkíyèsí àwọn afáàmì nǹkan bí aago mẹ́sàn-án àárọ̀ wọn tí wọ́n máa ń ṣàlọ́ tí wọ́n lọ́ máa kí ṣubú yìí wọ́n wá sọ pé àwọn ti ṣàdúrà lóru ló fà eléyìí àìyétó tàbí tá a lè pè ní kílátulẹ̀ ìlmi àìtó ìmọ̀ tàbí àìgbàgbọ́ yé ìmọ̀ olómọ ìṣokùnfà ẹ̀. ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam a máa jí dìde lóru gbogbo àná láti ẹ̀rí ka nínú Quran nínú suratul Muzammil ya ayu al-Muzammil qum layla نصفه aw inqus منه qalila aw زد عليه wa rattilil qur'ana tartila àti sọ ní àárọ̀ àti sọ nù àlàyé ètò lọ lórí àdìtì yìí mo ṣàlàyé mo ti túmọ̀ àwọn àyà yìí hmm? ọlọ́run bá sọ wà mìíràn lẹ́yìnlé ọlọ́run sọ pé ká dìde ní òru ṣùgbọ́n ọlọ́run sọ pé gbogbo òru yẹn ni ká fi ṣàdúrà òní ká fi yan náfìlà jókòó rárá ṣubú ìyẹn ọlọ́run tó ní ká dìde lóru náà ló sọ pé ọ̀ràn yẹn ni èyí táwọn ń ṣe lóru yẹn gan kì í ṣe ọ̀ràn yẹn ọlọ́run ní inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ẹ̀rí ìrun márààrún yìí ọ̀ràn yẹn lóhun tá a sì fa kókó sí àfàsìkò sí nínú ní ti máa ń jẹ́ káwọn èèyàn kí wọ́n tún máa wà sí ti ṣáà ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ àáfàá ni wọ́n kódà ìmáàmù ò ní wá mọ́ṣáláṣí lásìkò ìṣà yẹn lùkà tó rántí yẹn sí mi àsìkò yẹn ni wọ́n máa ń gbàlejò àwọn tó wá ṣiṣẹ́ lọ́dọ̀ wọn wọn wá ní ráyè wá mọ́ gíríbí àti ìṣà yẹn wọ́n ń gbà àwọn àlejò lọ́wọ́ àwọn míì náà dẹ̀ máa ń gbà àwọn àlejò láàárọ̀ kùtùkùtù sí ẹ̀kọ́ àwọn èèyàn ńlá wọ́n fòkùnkùn bójú láti wá rí àáfàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí kò ní jẹ́ kọ́pọ̀lọpọ̀ wá kírun kíni o ìrun jàmá mi ṣubú àti ìṣáì so ti ṣubú ìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní wọ́n sọ pé àwọn èèyàn náfìlà kan ọgọ́rùn ẹlòmíì lòun yan ọgọ́rùn náfìlà ẹlòmíì ò lè jẹ́ mẹ́wàá ni ẹlòmíì ò lè jẹ́ náfìlà méjì ìgbọ́n tí ó kà tí wọ́n ó kà fún pé kó kà kó yàásí méje ní foríbalẹ̀ kó yàásí méje ní rúkú yàásí méje ní nàró bẹ́ẹ̀ sì ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ṣe kùránì kíké ní foríbalẹ̀ léèwọ̀ fún gbogbo àwa mùsùlùmí àyíká kúránì foríbalẹ̀ ọlọ́run fún alágbọ̀yọ̀ ọ̀rọ̀ so eléyìí àìyé ni kí ẹnikẹ́ni má jẹ́ kí wọ́n fi eléyìí kó bá òun ewé kò ní máa kírun ṣubú ìníjà máa ti lásìkò ẹ̀ tí ẹ̀san olóore yìí ó fi wá fòrò torí pé ànábìyẹn tó bá lè kí níjàmá tó kí ṣàǹjàmá tó sì kí ṣubú ìníjàmá ó dàbí ẹni tó fi gbogbo ooru yẹn náà fúlàní ládá tí wàá gbà ọlọ́run ṣàánú ọlọ́run kò fún wa ọ̀rọ̀ rẹ̀ àkànní ká fi eléyìí ká fi pé àkíyèsí ara wa sí nínú rẹ̀ náà ṣá ohun tó làwọn tí wọ́n ń sunrun àsunpéyè àsunpara hmm, àsunnára irú àwọn oorun báyìí oògùn rẹ̀ alẹ́sẹ̀tì alam a sì tún lè sọ fáwọn èèyàn kan kí wọ́n máa jí wa tó bá ti dásìkò irun hmm, ká sọ fún wọn kí wọ́n ṣe kí ni kí wọ́n máa jí wa sẹ́ẹ̀tì wa ká filẹ̀ àwọn yẹn ó pè wá lórí sẹ́ẹ̀tì lórí aago tó bá ti dàsìkò yẹn torí pé tá a bá fa láàmù sí yẹn lè fọwọ́ pa láàmù yẹn assalamu alaikum ẹgbẹ́ àṣùbà àti tó ṣubú ìtì tó hmm, ara àwọn èèyàn dáadáa nílùú èbò tó yẹ pé wọ́n ń jí àwọn èèyàn kírun hmm, láti ìlú kan sí ìlú kejì ògbà nọ́mbà so a lè sọ pé tó bá jọ kọ ni yóò sọ fún ìyàwó ẹ̀ tó máa ń tètè ń jí kó jíun tó bá jẹ́ ìyàwó ni nítorí <clears throat> àwọn míì àdámọ̀ tí wọ́n ní kì í ṣe pé wọ́n fi sìkà àwọn sàábí náà bẹ́ẹ̀ hmm, àdámọ̀ àwọn tí wọ́n ti nírò àdámọ̀ yẹn ìyàwó tó fẹ́ tóun ò ládàámọ̀ yẹn ni kò ọ ìwọ tó jóbìnrin ọkọ tó fẹ́ tí ò ládàámọ̀ yẹn sọ àwọn ọmọ wa náà láti kírun ọlọ́run kò fún wa ọ̀rọ̀ rẹ̀ alaykum wa